dáwọ́pẹ́ fún ọlọ́wọ́n bá àtọ̀rọ̀ ìkẹ́ẹ̀kẹ́ fún ọ̀sájú ọ̀gá wa nabi wa muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ náà ma bá àwọn sọ́ábà rẹ̀ tí wọ́n tẹ́ fi dáadáa tẹ̀lé ìlànà ọlọ́wọ́n bá náà àbí ọlọ́wọ́n bá àlekọ́lá fún àwọn òbí tó bí ẹnì kọ̀ọ̀kan wa àwọn ọlọ́wọ́n kọ́lọ́wọ́n kó jù kí ó máa wà pẹ̀lú wọn bákan náà àwọn olùkọ́ wa ọlọ́run kọ́ bá wa san ògùn náà san olóore àwa náà bẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́run lílọ bíbọ̀ jíjẹ mímu wa ọlọ́run dákun jẹ́ jáde kó jẹ́ kó mọ ìjà síra síra àmọ́tí àwọn rahmin. gẹ́gẹ́ bí ṣé wa tí a máa ń ra wa létí ọjọ́ ìní gẹ́gẹ́ bá ti mọ̀ kó nínú ẹ̀yìn yá ọmọlẹ̀ kí a mọ pàtàkì ọjọ́ náà ní Islam ọ̀kan nínú ọjọ́ ọdún wa ló jẹ́ ọjọ́ júmọ́ ọjọ́ ọdún ọ̀sọ̀ọ̀sẹ̀ ta nínú Islam ni ó sì yẹ ká mọ pàtàkì ẹ̀ nínú àǹfààní tó tún wá wà ń bẹ fún àwọn mùsùlùmí òun ni pé ànábìjẹ́ ká mọ̀ pé àkókò kan ń bẹ ń bẹ ẹni tó bá ti pẹ̀ kí rẹ̀ kí àsìkò náà tó fi bẹ lọ́run ọlọ́run gbàdúrà rẹ̀ torí ìdílé ìyàwó mùsùlùmí àwọn nǹkan tí ò yẹ ká fi ṣeré lọ́gọ̀rọ̀ wa máa fi ṣeré láìkí ń kà kún èyí tí ọ̀wá kàn láwọn lé káàkiri láwọn dààmú ara wa lórí ẹ̀ orídìí eléyìí àwọn àsìkò wọ̀nyí ẹjẹ́ ń kálukú àná ká máa gbìyànjú ẹ̀ tó fà ló fi jẹ́ sí pé gbogbo ọjọ́mọ́ èèyàn fẹ́ràn fásitì kan ṣeré lánàá bẹ̀ lọ́hùn kọjú ẹ̀rẹ́dẹ́ pé kọ́ mọ́ lọ bíṣẹ́ ibi tó wà ń bíṣẹ́ rẹ náà máa bẹ lọ́hùn máa fọkàn bẹ lọ́hùn bíṣẹ́ rẹ tó ń ṣe lọ́wọ́ náà máa fọkàn bẹ lọ́hùn láàrin ẹjú kan sí kejì ó ti sáré ó ṣẹ́jú kan sí lọ ṣe báyìí fún mi o wọn náà sì máa wà ní mímọ́ jìnnà sí ń tọrọ wọn bá lè fi ọlá òfẹ́ kò sí ìgbà àti lọ́run ò lè gbàdúrà yẹn kò sí àsìkò síbi tọ́lọ́run ò ti lè gbàdúrà yẹn torí ìdí eléyìí àwọn àkókò yẹn ká máa fi ṣeré pàápàá jùlọ ká tún wá wá àsìkò táwọn àwọn àtọ́lọ́pàá tó fìrì lẹ́nu iṣẹ́ káàánú tó ṣe inú àwọn ẹsẹ̀ àkáàrò kéèyàn tó máa fi súnmọ́ lọ́run ẹni ọmọ kùránì káàánú wa ẹni tó yẹ pásá látúndẹ̀ ló máa ṣe

ní tó dáa jù ní ká ti wà ní júmọ́ àti ìmọ̀ọ́mù tó gorí mímbàr gbogbo ibi kíbi táwa ti ń lérò pa àti fẹ́ kírun tí ì ṣe wípé nǹkan kankan tó jẹ́ nǹkan tá a lè wí níwájú ọlọ́run pé ní tó dá mi dúró lélẹ́yìí káàrà tíjọ́ tá a dùn wájú ọlọ́run yóò ló ṣe pàtàkì o pété ọlọ́run ó béèrè lọ́wọ́ pé kí ló dé tó fi ṣe báyìí tó jẹ́ sí pé ìwọ náà ó lè sọ̀rọ̀ wípé ọ̀nkà báyìí pé ní tọ́jú ẹlòmíì dúró ṣe ń tọ́jú ẹ kó lè sọ̀rọ̀ kù torí ìdí eléyìí wọn kálukú wa ẹ̀dá kẹmẹjà fáwọn nǹkan wọ̀nyí ṣeré Ọlọ́run kó jẹ ká bá gbogbo ẹ níbi tó lérè o Ọlọ́run kó tún gbogbo wa náà síbi tá a bá kù sí gbéra wọn ti yá arhamar rahim. ní ìtẹ̀síwájú nínú tafsiru súrátù sábàyì eléyìí tí a ń bá bọ̀ wá tí ìbá gbàgbé àyà tí a ti dúró òun náà ní àyà ẹlẹ́ẹ̀kẹtàdínní ọgbọ̀n àbí ká sì pé ìkẹrìndínlọ́gbọ̀n àyà thirty six sí thirty seven tó bá ti ń ṣètò. ọlọ́wọ́n bá ọba àlékè ọlá ó ń sọ fún wa nínú àwọn àyà yìí níbi tí ọlọ́wọ́n bá àlékè ọlá ti ń fọ èsì fún àwọn tó ṣe wípé owó tí wọ́n ní láyé òun ló jọ wọ́n lójú tí wọ́n fi ń wò wípé ìyà ò lè jẹ àwọn ọlọ́run ọba àlejò aláwọ̀ lè fi ìyà kankan jẹ àwọn àwọn sì wà exceptional sí àwọn òfin ọlọ́run ntọ́ba wo àwọn làwọn lè ṣe torí pé àwọn bímọ tó yẹjú àwọn sì lówó lọ́wọ́ kódà ìlówó lọ́wọ́ ìlọ́mọ tó yẹjú wọn a máa fẹ́ dí àwọn èèyàn lọ́wọ́ wípé kí wọ́n má sọ̀rọ̀ ọlọ́run torí pé kò sí gbogbo ẹni pátá lọ̀rọ̀ ọlọ́run ọmọ bá wí ọtí ọlọ́run o ọtí ọlọ́run o ìwọ àbá àtọ́ ọbẹ̀ sọ yọ̀bọ̀ wí yọ̀bọ̀ wí bọ́ọ̀ bá wá ní sọ ọmọ sọ gbà náà ìwọ náà lọ pàdé ọlọ́run ọba tó dá ọ lórí ìdí eléyìí ọlọ́wọ́ bá àlekọ́ lábẹ́ máa fọ èsì lórí àwọn tó ṣe pé owó tí wọ́n níwò lọ́jọ́ wọn lójú náà àwọn àyàtà ti kà sẹ́yìn tí wọ́n sọ níbẹ̀ yìí pé nánú àkìtàrò àmúwálá ń wá àwòládá àá níbi tá a lówó dé tá a bímọ tó yanjú dé yìí wà máa nánú bí mo àjàbí ìyá kan ò lè jẹ́ wá ẹsẹ̀ ní tíyàwó ìyàwó ẹsẹ̀ ní ìyà ọlọ́wọ́n bá lè pè ọ́ láwọn ń bọ̀rọ̀ yẹn bọ̀ ó ti fèsì ṣáájú pé gbogbo ẹni tó lówó lọ́wọ́ náà kọ́ mọ́rọ̀ yìí pé agbára òun ni òun ọlọ́run ló mọ tẹ ẹlẹ́fẹ̀ẹ́ tó bá wù ú tó bá sì wù ú wàá gé fẹ́ lómìn báyìí ọlọ́run wa ń tẹ̀síwájú ń yìí pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. وما أموالكم ولا أولادكم بالتي تقربكم عندنا زلفى بالتي تقربكم عندنا زلفى إلا من آمن وعمل صالحا فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغوفات آمنون والذين يسعون في آياتنا معاجزين أولئك والذين يسعون بآياتنا معاجزين أولئك بالعذاب محضرون قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين ọlọ́run bá bá lékè ọlọ́run sọ fún wa nínú àyà yìí pé wà máa mú wàá lù kàn owó yín tẹ ní àwọn owó yín tẹ ní àwọn dúkìá yín tẹ kó jọ wá àwòládùkún wàlá àwòládùkún bẹ́ẹ̀ náà sì làwọn ọmọ yín tẹ bí tí ó wà nípò ńláńlá láyé tí wọ́n yanjú tí wọ́n jẹ́ ìlú mọ̀ńká tó ṣe pé ọwọ́ wọn nípò àti ayé wà bí wọ́n bá gbúrò wípé bàbá alágbájá ni wọ́n sì tún máa dilẹ̀ mú pé ah àwọn bàbá àwọn èèyàn nù ọlọ́ni gbogbo àwọn tí a sọ wọ̀nyí dúkìá yín tẹ ní àwọn ọmọ tẹ bí àwọn nǹkan wọ̀nyí wà mẹ́ wàlá bílẹ̀ tì tó kọ́ ríbùkún ìdáná zolfà. eléyìí ò jẹ́ nǹkan kan tó lè sun yín mọ́ ọlọ́run ọba ń bẹ̀ eléyìí ò lè sun yín mọ́ nǹkan kan lọ́dọ̀ àwọ̀ ẹ ọlọ́run ọlọ́run ní àyàfi owó tẹ ẹ bá ní tí gbàgbọ́ wà lára yín tẹ ẹ fi ni kí ni gbàgbọ́ fi wà lára ni pé ọ̀nà ọbọlójú kówó jọ sọ gbàgbọ́ ìpọ́lọ́ ní bákan náà ìgbà tó tó wá rí kójọ lọ́nà àláàlí tán sọ̀nà síbi tọ́lọ́mọba àlejò ọlá fẹ́ tí wọ́n ní kọ́ wá àkáǹtì ẹ̀ níwájú ọlọ́run pé wọlọ́mọ̀ náwó síbì wọlọ́mọ̀ náwó síbì wọlọ́mọ̀ náwó síbì tìrúpà anábì sallallahu alayhi wa sallam anábì ní àwọn ọmọ anábì ádámà a ní kú ní gbangba wájú àwọn fẹ́ bèrè àwọn béèrè márùn kan lọ́wọ́ wa nítorí àsìkò wa nínú ẹ̀ ní wípé ọlọ́run ó béèrè wípé owó tó o ní láyé mìíní àyínà ìkìtàsábùtà ha gbólódìrí kọjọ báwo ni one naira báwo ló ṣe di ten naira ibo lọ parí ànábì ló sọ bẹ́ẹ̀ o bákan náà wàá fi máa àǹfààkútà bọ́lọ́ náà sí. <laughs> sallallahu alayhi wa sallam anabi ni ọlọ́wọ́ bá lè tọ́lá béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ wa tó bá rí bẹ́ẹ̀ tọ́lọ́wọ́ fi ń sọ wípé owó tó ní ọmọ tó bí ìyẹn ò lè sún ọ mọ́dọ̀ àwọn ọlọ́run ọba àyàfi mani amana ẹni tó bá nígbàgbọ́ nu ọlọ́run ọba lórí owó tó ní ó nígbàgbọ́ nu ọlọ́run ọba lórí ẹ̀ ìyẹn nìkan kọ́ wà á mi lásán lè ha ó wá ṣiṣẹ́ rẹ̀ látara owó tó ní. ẹ̀rí ànábì sallallahu alaihi wasallam níbi àdìsí mi náà àwọn kánú àwọn sọ̀hábà nẹ́bí wọ́n lọ bá nẹ́bí jọ kan pé ah ìdá nẹ́bí zaaba alu dòtóòrò bíi ojóòrò ah àwọn olówó màdí kó dúkìá wọ́n màdí kó ọ̀rọ̀ tán wọ́n ti kó gbogbo ládá tán àwọn tawí yùsọ̀lúnà kàmá nùsọ́lì yàtùmúnà kàmá yàtùmún wàyàtàsọ̀dàkú nàbí fùtúlẹ̀ àmúwálẹ̀ ní tọ̀ wọ́n ń kírun bá ti ń kírun wọ́n ń gbàwẹ̀ bá ti ń gbàwẹ̀ àwọn tó wá ń bínú dúkìá tiwọn wọ́n tó fi ń ṣe sàárà àwọn sàárà sallallahu alayhi wa sallam ọ̀gá tá a sì ní ọ̀gá dáadáa ni àlejò wa ọ̀gá ẹ̀yin náà ẹ má bàrà yín nu jẹ́ ẹ má rírà yín pé fi yín ta ẹ má rírà yín rí pé ẹ̀yin náà wúlò ẹ má rírà yín pé ẹ̀yin náà wà recognize láwùjọ sọ́dọ̀ wọn wá sí tẹ́yìn náà wọn fi sàrà fún yín ni kúlù tàdílàt wà kúlù tẹ̀síríhàt ẹ́ gbogbo gbólóhùn la ilaha illa tẹ́yìn náà ń ṣe yẹn gbogbo gbólóhùn subhanallah tẹ́yìn ṣe yẹn sọ́dọ̀kọ̀ sọ́dọ̀kọ̀ nífẹ̀yìn náà àwọn àbá aládébí ni báwọn olówó àwọn tó lọ fún lọ́rọ̀ bẹ́ẹ̀ tó gbọ́ ilé ìta anábì sọ báyìí wọ́n ń fowó ṣe sàárà kóló láéláé àwọn náà bá tún ṣe ọ̀pẹ́ lórí kùtọ́ rẹ̀ ṣe. ó fi jẹ́ sí wípé ẹni tọ́lọ̀ fún lówó láyé tó o ìyẹn náà ló wá fà á ló fi jẹ́ sí wípé ọ̀gọ̀rọ̀ náà tọ́lọ̀ fún ní dúkìá òun náà díẹ̀ péréte ní fi ṣe tọ́lọ́run nínú wọn díẹ̀ péréte níbi ìṣètò ọlọ́run nínú wa èyí tí òfin sáhún kò ní na sí bí tọ́lọ̀ bẹ́ẹ̀ kọ́ na sí bí tọ́lọ̀ ọ̀bẹ́ kọ́ na sí ní ọmọ na sí níbi tí ó ti gba ládá ẹ̀mí rẹ̀ ò ní sí síbẹ̀ lọ́nà ọba àdìpọ̀ láti sọ fún wa yìí pé owó tọ́jú àwọn lójú tí wọ́n rò yìí pé nítorí wọ́n bá ti tilẹ̀ ní ó lẹ́nu wọn lọ́hùn-ún pẹ̀lú àwọn oríṣiríṣi ní tí wọ́n ti rí láyé tó gbọ́n wọn lọ́kàn balẹ̀ yìí pé áá ah, ah, ntòwó bá ṣe ti ilẹ̀ ní ògbé láì mọ̀ yìí pé àìmọ̀ iye ntòwó agbára owó ọ̀ka áá ah, níwájú ọlọ́run lọ́lọ́wọ́ bá nìkan láǹsọ yìí owó yín àwọn ọmọ tẹ́ ẹ bí tẹ́ ẹ rò kọ́ yẹjú tẹ́ ẹ bá ti jẹ́ sí pé pẹ̀lú gbàgbọ́ nínú tọ́lọ́run ba pẹ̀lú pẹ́ẹ́sì ẹ̀sì fi wọ́n àwọn ọmọ náà ti sẹ́ẹ̀rẹ̀ pẹ̀lú yín ẹ̀yin gan ti sẹ́ẹ̀rẹ́ lára àwọn ọmọ náà torípọ́ gọ̀rọ̀ ní òbí lẹ́ni náà sẹ́ẹ̀rẹ́ mélòó lóbi mi rí ṣe lára ọmọ tó bí sọmọ tó ṣe yí pé ìgbàgbọ́ nínú ọlọ́run wọn náà lọ́kọ́ ń kọ̀ ń dẹ́mu lára wọ́n gẹ́gẹ́ fún ara rẹ o ní tẹ́lifíyà ilé ìta sọ yìí ibi àwọn ibi tọ́mọ tó ń rìn sí ilé ẹ̀kọ́ àwọn ìgbàgbẹ́ tọ́mọ tí tó ń rí o tún fà á níhùn lọ́wọ́ sọ pé òun fún ọmọ èyí tó jọ lójú lùjù ni wípé ayé ayé ayé ọmọ kọ̀ǹpí àwọn ọmọ rẹ pẹ̀lú àwọn tí ò lẹ́sìn ọmọ kọ̀ǹpí àwọn ọmọ rẹ wípé pẹ̀lú àwọn ọmọ tó jẹ́ wípé ayé nìkan náà ni kò sí tọ́ka pẹ̀lú ọ̀rọ̀ àlìkìyámẹ̀ gbogbo ọ̀gọ̀rọ̀ òbí tó bá jẹ́ pé tíbi ń kọ̀ǹpí àwọn ọmọ rẹ léléyìí ń bẹ́ẹ̀ nù ìtọ́nà ọba àlejò láǹsọ̀ yóò wípé wà má àmúwálùkún wàlá àwùládùkún bílẹ̀ títún kọ̀ ríbùkún ìdànà zolfa. àwọn dúkìá yín tẹ́ ẹlẹ́ ní àwọn ọmọ yín tẹ́ ẹ ní wọn lè sun yín mọ́dọ̀ àwọn ọlọ́wọ́n bá wò. ilá lódodo wà á mílá sọ́ọ̀lì a tó sì ṣiṣẹ́ rẹ̀ abẹ́rẹ́ tó ṣe kíni tó ṣe iṣẹ́ rẹ̀ pẹ̀lú ntóní yálà pẹ̀lú owó tó ní ni ló fi ṣiṣẹ́ rẹ̀ ni àbí àwọn ọmọ wọ̀nyí ó kọ́ wọn níṣẹ́ rẹ̀ àwọn ọmọ náà wá ń ṣiṣẹ́ rẹ̀ àwọn náà hùwà dáadáa àwọn ọmọ rẹ̀ jẹ́ ọmọ àdùnnú wọ́n sì jẹ́ ọmọ tí hùwà ẹfẹ́ ni wọ́n hùwà ìfẹ́ ẹnu tọ́lọ́hùn wọ́n ń wa ìlànà èyí tá ànábì sallallahu alaihi wasallam tó gbé kalẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ló kú oríire o irú ẹni bẹ́ẹ̀ ló kú oríire o torí pé irú ẹni yẹn yóò jèrè rẹ̀ láyé yóò tún jẹ́jọ́ gbọdọ̀ àlùkìyàmà ẹ̀bọ́n náà làwọn náà rí o bóun náà láàrin o bóun lẹ́yìn rí fẹ́ni tó ń kálukú tó kálukú náà fún ọmọ rẹ̀. bó lẹ́yìn rí a máa bẹ́nu wípé ọ̀gọ̀rọ̀ àwọn ẹlẹ́lẹ́mi ní sẹ́yìn rí iná ni ní òsì mùsùlùmí bẹ́ẹ̀ nípìnlẹ̀ ni ọ̀gọ̀rọ̀ lé ni mùsùlùmí bẹ́ẹ̀ nípìnlẹ̀ náà ṣùgbọ́n ìsìláàmù ti sọnù lónìí kò sí ìsìláàmù bẹ̀ ti sọ ó ti di ṣọ́ọ̀bù nílé ní báyìí tí wọ́n ti ń tajà mẹ́ kò sì sí mọ́sálásí mi sọ̀rọ̀ àǹdí ìsìlẹ̀ dápẹ́ àwọn mọ́sálásí pọ̀ ni ṣé kò sí mùsùlùmí ládùúgbò wọn ni ẹ ń pàdé pẹ́ ni tó ní nǹkan àwọn tó ní tẹ́lẹ̀ kò sí ìsìláàmù lára wọn mọ́ ìsìláàmù ti kú ara ń tọ́lọ̀ ọba àlejò láǹfọ̀ nìyẹn tẹ́lẹ̀ náà ló ń kálukú wọn náà làwọn ní tají sí ayé ayé òun tá a ti ń lé ti anabi sallallahu alayhi wa sallam ó ṣe tẹ̀síwìrì rẹ̀ fún wa níbi àdìsí kan tá a di àfáwà àbúrò rẹ̀ àkọlọ́gbà àdìsí yẹn wá ni àdìsí náà wà ní sọ̀rọ̀ muslim ó ní inna Allaha la yanzuru ila suwarikum wa amwalikum walakin yanzuru ila qulubikum wa a'malikum abẹ́rẹ́ nǹkan ó ní ọlọ́wọ́ bá a fi ọlá kọ̀mọ̀ ní wo báwo la ṣe fáyìn sí irú pásọ̀nẹ́lìtì wo ló bí ọ irú pásọ̀nẹ́lìtì wo nìwọ náà jẹ́ láyé ọlọ́run ò ní díẹ̀ kò ní yín fi sin kankan ìsìláàmù wá pé ká rin ọ̀bùn náà o ìsìláàmù sì pé ká má bídì kárí àtọ́yẹjú ṣùgbọ́n ìtọ́nà ọba àlẹ́ sánẹ́bí ń sàlàyé fún wa níbẹ̀ yẹn ni wípé mẹ́gẹ̀ ló gbé lórí tí ó wà gba ẹ̀sìn dànù lọ́wọ́ rẹ̀ èyí tọ́pọ̀lọpọ̀ ń ṣe lé nìyẹn o òun ló fàá lóbi jẹ́ sí pé ilé ẹ̀kọ́ ẹ̀sìn táwọn èèyàn ti ń kọ́ ẹ̀sìn tó yẹjú tààrà ọ̀gọ̀rọ̀ nù mùsùlùmí lè ní mọ́mọ́ lọ́bẹ̀ ṣé ni wọ́n bá ya àwọn ọmọ jẹ́ àwọn oníjẹ́ káwọn èèyàn wá expose oníjẹ́ káwọn èèyàn ó ká miss máwọn èèyàn a sì wọn sọ lọ́pọ̀lọpọ̀ ìta tá a bá sọ mẹ́wàá ọ̀ndẹ́rì ti kù tá a sọ lẹ́nu ọ̀nà bá a ti ń kẹ́kọ̀ọ́ tá a rí wọ̀nyí lẹ́nu àwọn tí wọ́n mú àwọn ọmọ wa tá a rí wọ̀nyí tá a rí tọ́wọ́ yẹ ọmọ mi ti bàjẹ́ rí. wọ́n sọ̀rọ̀ ọmọ kan mo ti sọ nígbà tí wọ́n mú wá wọ́n ní ó ti parí tí wọ́n ló ti pẹ́ parí sáánẹ́gbà bí nǹkan ni nígbà tí wọ́n mú dọ́dọ̀ wa sáánà yẹn ni kó ti fẹ́ parí ó lẹ́wù nígbà tí wọ́n mú dọ́dọ̀ wa déédéé kíláàsì ta rò pé ó sì lè alẹ́ mánéjì ẹ̀ òun náà ní ká fi di primary one ẹ wò ká pé nílé kéwù kan ó ti parí sáánà wì ó ti fẹ́ parí ó lẹ́wù ó ti wà ní ó lẹ́wù ńbẹ̀ ó ti fẹ́ parí ó lẹ́wù ńbẹ̀ ṣùgbọ́n gbàtọ́dọ̀dọ̀ ti wa ta ohun ti ń bẹ lára ẹ̀ gbogbo ti ń bẹ lára ẹ̀ kò a lè mẹ́nẹ́jì ẹ̀ ní primary one tinubu abẹ́ ló ń bẹ̀ ni wípé tó bá ti ẹ̀gẹ́ sí wípé èyí wọn nìkan ni kò bá dáa skul tó ti kọ́kọ́ lọ àwọn international school kan ló ti kọ́kọ́ lọ tí àbáyé ná owó ribiribi ńbẹ ọmọ yẹn ti wá lọ mix máa ọmọ kọ́ ma ọ̀pọ̀lọpọ̀ bí ká sọ́ra wàláì ká sọ́ra ẹ̀sìn ni ẹjọ́ kọ́ jẹ wá lógún pẹ̀lú àwọn ọmọ wa ẹ̀sìn ni ẹjọ́ jẹ wá lógún pẹ̀lú àwọn ọmọ wa. àmúyẹ lómìn náà fẹ́ pé ayé ayé òun náà la fẹ́ kó lé ayé òun náà kò rí mú ọ̀run tó wá sọnù. ṣùgbọ́n báyé ò bá tiẹ̀ ṣe dáadáa tọ́run bá ṣe dáadáa fún ayé ọ̀padà wà rọ́gùn àǹfì. rọ́gùn fi téèyàn bá ti lọ́rùn tó bá ti tọ́rùn bá ti tí ọ̀nà ìtọ́jú ọ̀run rẹ̀ bá ti yanjú yọ ayé yọ mọ̀ mẹ́sàn mánéjì ayé ẹ̀ ṣùgbọ́n táyé bá lọ yanjú tọ́rùn dàrú ayé the da fún yẹn báyé sì rí da ọ̀run tí ó lọ pàdé wọn ò ní lè gbére àwọn tọmọ náà kọ́kọ́ ṣe gbádùn kọ́ pìtẹ́ǹdì tí wọ́n sì kò sọ gbogbo àwọn wa rẹ̀ tán tí wọ́n bẹ̀rẹ̀ sí yọ àwọn ọ̀hún lẹ́kọ̀ọ̀kan. anikó dúró ní anikó dúró ló sẹ́ẹ̀ bí táyọ̀ kú wá ọ̀nà rárá pé àwọn ìyá rẹ̀ ti wá bẹ́ẹ̀ wọ́n fẹ́ so pọ́mọ olówó làwọn. dákun ọkẹ́ bá wá bí yàrá kan fún kálọ́lá gbá bí yàrá kan kó tèmi ọmọ ẹni jẹ̀ nìkan wá sí lọ́ọ̀rẹ̀ rẹ̀ kan kó mú mọ́ra. ọmọ tá sọ yìí gbà tí ó di bíjọ́ mélòó kan láwọn àgbẹ̀ kọ̀ tí ẹ̀ kéèké ẹ̀ sun lé ńgbà mí òtẹ́ ìní ọ̀nà sùn wáwù yìí sì ń gbé olóṣó tọmọ tá a sọ yìí nígbà pé àwọn kùtù ti kọ́kọ́ lọ tẹ́lẹ̀ nìyẹn a gba fóònù lọ́wọ́ ẹ̀ tá a fọ báyìí bàbá rẹ̀ náà gba àwọn fọ lójú wa báyìí kéèké àwọn fóònù rélé yìí o àwọn fóònù àwọn iPhone yẹn ni wọ́n fọ́ ọmọ náà fọ báyìí tá a gbẹ́ nígbà gbogbo àtàkùn kò sí ìjọkẹ́ kò sí nǹkan tó sáǹfààní fún ọmọlúwàbí ń bẹ sẹ́ẹ̀sì sẹ́ẹ̀sì mú bẹ́ẹ̀ mẹ́ẹ̀dánwò lórí fóònù ẹ̀ sí wò ẹ kò sí tó jó rí bẹ́ẹ̀ ibi táwọn náà fi sí náà ló fà eléyìí tá à ń sọ yìí àṣọ ikọ́ ọmọ mi náà òbí mi náà gbìyànjú kọ́dọ̀ òbí mi sí ilé ẹ̀kọ́ ẹ̀sìn tírú àwọn àdánwò báyìí wọlé tọ́lùmí náà àmẹ́yìí tó pọ̀ jù ni wípé ibi tá à ń lọ nìyẹn táwa gangan ká pọra sákìyèsí tí wọn náà bá gbìyànjú tí ìtọ́hún bá tiẹ̀ wá ṣẹlẹ̀ ẹ̀mí tiẹ̀ náà mọ ipe tọ̀ ó ní ìṣẹ̀lá òṣọ́gìrì tí nìyẹn ní Islam nìyẹn wọ́n fi ní máìlì tiẹ̀ ipe tọ̀ mo ti tètè ń lọ bẹ́ẹ̀ wọ́n ti tún bá pílánì yìí pé bí ó sì kó nàìjíríà ṣé àwọn tẹ̀ ń wò kó bẹ́ẹ̀ kó sì wọ́n á lọ kọ̀ǹtínú torí wọn àbúrò ẹ̀ náà èyí tó wà ní Canada èyí tó wà ní US èyí tó wà ní kìnìkan kó náà bẹ́ẹ̀ kó tún wọn múra tí wọ́n lọ kí wọ́n tọ̀ ẹjọ́ kọ́ lọ kọ̀ǹtínú <laughs> ibi tẹ́ ẹ bá dé nínú kó tún lọ kọ̀ǹtínú yòókù bẹ́ẹ̀. jama àti tá à ń lọ ń bẹ̀ ni wípé anabi sallallahu alaihi wasallam anabi jẹ́ ara yẹn kọ́ lọ́n fẹ́ wò owó tó sì ní kọ́ lọ́n fẹ́ wò yanzuru ila ọkàn rẹ ọlọ́run fẹ́ wò ọkàn wa ni já ọkọ tọ́jú bákan náà yóò sì wo sẹ́ta bá fi ṣe òun bá ní kọ́lá ń sọ fún wa bíi ọwọ́ níta bá ṣe yẹn pẹ̀lú owó tá a ní níta bá ṣe lára ọmọ òun lè wa o òun ni òbí ní jẹ́ sí wípé lọ́jọ́ alẹ́ rẹ ọmọ tí ò rí ọtọ́jú kódà ẹlòmí àwọ pé ẹ ṣe mo bùkátà nǹkan lọ́dọ̀ rẹ̀ ní ọ̀tọ̀ lówó o lè lówó lọ́wọ́ kọ mọ́rin tọ́jú tó bá dàgbà owó kọ́ ló fi ṣe gbogbo ẹ̀ kan ní ńgbà tí wọ́n ti pé ó lówó lọ́wọ́ ńgbà tí ṣe tí wọ́n rí pé kò sẹ́ni ẹ̀kan kọ̀ sínú lé tí wọ́n kan yọ kẹ́ òbí rẹ̀ tóbi níbi jáláyé ni torí pé kòránì ti sọ yóò fún rọ́bìrì hamuhuma kama rọ̀bàyáni fọ́dírọ tó tún mọ́ sọ̀rọ̀ ọlọ́run bá ń kẹ́ wọn bá ń kẹ́ wọn ju bí wọ́n ti kẹ́ mi ńgbà kéke lọ yọ máa rántí pé wọ́n kẹ́ mi ńgbà kéke. ṣé kọ̀wá lówó ni ṣé bí wọ́n gba gbogbo gba gẹ̀tì náà àti àtẹ̀ntì gbogbo gbogbo tí ó ní tó fasiliti tó nídìí wọ́n gbà fún àwọn yìí náà wọ́n gáǹgì papọ̀ tí wọ́n lè kówó wà tí ó sì sọmọ kankan tòsí àwọn ìyàwó ń kọ wọn náà nítorí lọ bá àwọn ọmọ péré ó kù bàbá nìkan lé àwọn àwọn gateman sì wà àwọn púpà náà sì wà gbogbo àwọn àwọn ilé wọn gáàsì papọ̀ wọ́n rí pé owó wà ní tiwọn kọ́nà àwọn tó máa pè ẹ́ tó sẹ́ndì owó sí wọn pé bàbá wà lálàáfíà o bàbá ló ti kú ló ti jẹrà jàmá mùsùlùmí ọlọ́wọ́n bá àlejò ẹlábẹ́ já mọ̀ wípé bẹ́ẹ̀ bá fẹ́ láti bọ̀ tán dáadáa bọ́lọ̀ ń bá fún ọ lówó ohun tọ́lọ̀ ń bá fún ọ máa fi ṣètọ́ lọ́wọ́ tọ́wọ́ fẹ́ láti bọ̀ tán dáadáa tọ́lọ̀ ń bá fún ọ lọ́mọ yé kẹ́sìn oyé wọn ni o ìgbàgbọ́ tá a bá ní lórí àwọn ọmọ tọ́lọ̀ ń fún wa iṣẹ́ tá a bá ṣe lára wọn òun lọ́wọ́ bá àlejò ẹlá ní ó jẹ wúlò òun ló lè mú wa súnmọ́ lọ́wọ́ bá o ìṣubú náà láàárín o ọmọ tó wá tọ́yẹ pé bàbá òun tí ò tọ́jú ẹ̀ bí bá tí wá ń kú báyìí gbàrà mọ̀lú ọ̀wà lọ rẹ́rẹ́rẹ́ ẹ̀rí <laughs> ọkùnrin kan wá kírun lọ́dọ̀ wa bí ìjọ kan ó níbi ilé kan tó ń wà níbi dákọ̀ ọdún tó ló ti ṣẹlẹ̀ ó ní ó wá bá lónìí à ó ní mọ́ à ẹ ẹ ẹ mọ́ ṣe wá sí dáadáa ó níbi ilé kan tó ń wà lẹ́nu ń sọ ń jọ́nà yìí pé ó ló jí láàárọ̀ báyìí tó wá ti jí láàárọ̀ báyìí àtúwàtí wọ́n ṣe ni pé ọlọ́run à tó bá kú ọmọdé kọ́ ọlọ́run bá sọ fọ́mọ òun kọ́kọ́ àmàlú kọ́pọ̀ kọ́pọ̀ àwọn èèyàn kọ́pọ̀ ṣùhánilá àdúrà eléhùn ní rí ṣe pé kọ́mọ òun ó sòkú kó sẹ́yìn òun nító jọ lójú nìyẹn kí láǹfààní tọ́fẹ́ gbà ń bẹ̀rù àti kò tún jí ìyàwó adé ọlọ́run kí láǹfààní tọ́fẹ́ gbà ń bẹ̀rù nító pọ̀lọpọ̀ wá tọ́jú ọmọdé lórí nìyẹn eléyìí tá a sọ yìí reality tó ṣẹlẹ̀ ní o ó rò pé iná tẹ́wọ́n ń dá yẹn ó rò pé yẹn kan òkú wúlò fọ́kù mẹ́ni ìwọ̀n wúlò fọ́kù ṣèbá àwọn fẹ́ gbowó ni ṣèbá àwọn fẹ́ kájọ ni ṣèbá àwọn fẹ́ kájọ ni kí ni wúlò rẹ̀ kò wúlò fọ́kù wọ́n kàfẹ́ sanwó lóbò owó tó yẹ kí wọ́n ná fún bàbá ńgbà tó wà láyé owó tó yẹ kí wọ́n ná fún ìyá ńgbà tó wà láyé àbí kí wọ́n ná sójú ọ̀nà sáà tẹ̀ mú jàmá mùsùlùmí ọlọ́wọ́n bá àlekè ọlá ń bá wa sọ̀rọ̀ o ọlọ́wọ́n bá àlekè ọlá ní ilá mánìyà mánà wàá mi là sọ lìyà ọlọ́run ní àyàfà tí wọ́n bá nígbàgbọ́ nù ọlọ́wọ́n bá lórí dúkìá tá ṣe fún wọn lórí owó tá ṣe fún wọn àtàwọn ọmọ tá fún wọn ọlọ́ni fáwùlà ìkàlẹ̀ ọ̀njàzá òde ọlọ́run láwọn wọ̀nyẹn àwọn lẹ̀san tí wọ́n máa jẹ́ àdìpèlé àdìpèlé ẹ̀san ni wọ́n máa gbà bí máa àmìlú wọn pẹ̀lú nǹkan tí wọ́n gbáyé ṣe lórí ẹ̀. ọlọ́lá àwọn tá a sọ yìí wà òun fílgù fàtí àmìnú wọn wọ́n wà nínú àwọn yàrá àwọn yàrá wọn lálìjánná lẹ́ni ìfọ̀kànbalẹ̀ ẹ̀rí. àwọn àbóhùn tafsir àbáwá ibn Kathir wọ́n ní ayé sí manazil lil jannati al aliya wọ́n wà ní àwọn àyè àlìjẹ́nà eléyìí tó ga ọlọ́ni àmìnún lẹ́ni tọ́kàn wọn balẹ̀ ìtumọ̀ ká nìyẹn wọn ò ní fọkàn balẹ̀ níbi gbogbo ohun tí ń jẹ́ ìpayà gbogbo ohun tí ń jẹ́ ìnira kò ní sí fún wọn kódà gbogbo tí ń jẹ́ aburú téèyàn tó máa wá sọ mbẹ́ẹ̀ wàmí kúlẹ̀ sáré yóò dárú mí gbogbo aburú téèyàn tó máa wá sọ mbẹ́ẹ̀ kò ní sí fún àwọn ọmọ ìjọ náà níbẹ̀. wọ́n gbà àdìsí kan lọ́dọ̀ àbáwá àlì kọ́lọ̀ nǹkan wáyé lóṣù wọn. wọ́n ní inna fil jannati la ghurafa tàrọ́dù úrù á akbar gbogbo àwọn afẹ́ ilé tí ń ṣe láyé náà nìyẹn tọ́wọ́ ànulẹ̀ tọ́mọ̀ wùta alábìnrin ni bẹ́ẹ̀ náà lọ́wọ́ àlálì ọ ọ wùta. tọ́ba ti wà nù yàrá rẹ̀ láti ó sì máa wo gbogbo títún ṣẹlẹ̀ ń ta ó sì máa di títún ṣẹlẹ̀ ń ta ṣébí ẹ̀ náà ni àwọn ilé gíláàsì ńkọ́ láyé lè ní àrí ṣùgbọ́n atẹ́ làwọn ilé wọn àwọn fẹ́ẹ̀kì ní gbogbo àwọn ilé wọn àlìjẹ́nà lóríjìnà rẹ̀ wà <laughs> àlìjẹ́nà náà lóríjìnà rẹ̀ wà ọlọ́run fi ta adé àbíọ́ ẹ̀sọ́dúkọ̀ lọ́hùn ọlọ́run àbẹ̀wò àlìjẹ́nà ni yẹjẹ́ tiwa o gbogbo ń táàbì gèrò bẹ̀ nínú sẹ́ nínú ọ̀rọ̀ ọlọ́run dákun oníjẹ́ kọ́ máa rọrùn fún wa láti jẹun ọlọ́run àbẹ̀wò sọ wa níbi ìyá náà àti gbogbo ń tó lè líbi ẹni síbi iná nínú ọ̀rọ̀ nínú ṣe ọlọ́run sàṣọ wa mẹ́. jàmá mùsùlùmí ọlọ́run bá àlekè ọlá ń sọ eléyìí wípé ní n tó lè mú ni ni àbí ká pé mo tọ́ ọmọ pé yẹ ọmọ yẹn eh, primary school international school báyìí ló lọ secondary school international school báyìí ló lọ kódà bọ́ọ̀tì díẹ̀ eh, cambridge ló ti parí ẹ̀ uk ló ti parí ẹ̀ london ló ti parí ẹ̀ second degree ẹ̀ kìnnìkan ló ti dé <laughs> jama ọwọ́ abaninú jẹ́ fọ́gọ́rọ̀ mùsùlùmí àwọn náà kú ti ń rí báyìí ọba nínú jẹ́ fọ́gọ́rọ̀ mùsùlùmí ọmọ ní certificate primary school ó ní ti secondary school ó ní first degree ó ní second degree ó ní phd ẹ wá béèrè yìí pé certificate kùránì dà tó tiẹ̀ máa ń kà lásán kọ́mọ̀tì kámọ̀tì tó fi béèrè pé tọ́ ha sórí sọ ọmọ kùránì kà mo mo mo mo mọ sí nìyẹn kà náà tábí òun gbádùn hostel gbogbo gbogbo ẹ̀kọ́ hostel ni school adẹ̀ ní a kódà irun gan-an jẹ́gun ẹgbẹ́ àtàwọn kírun subhanallah èrè ń jẹ́dà ìwọlé tá à ń sọ yìí àwọn nígbà abáyìí ni o n tá à ń sọ yẹn o n ti ń ṣẹlẹ̀ láyé là ń sọ yẹn o n ti ń ṣẹlẹ̀ láyé òun là ń sọ yẹn o irú ọmọ tá a sọ yìí irú àwọn skul tá a sọ tí wọ́n lọ nìyẹn o ẹni tá a ti sọ yìí bí ọmọ bí a tí wọ́n rí bàbá rẹ̀ àbá rẹ̀. tó gbà báyìí. torí ìdí eléyìí ọlọ́ọ̀bà àlekè ọlá ń kì wá ń lọ ó ń sọ fún wa nínú tó lè fún wa ní fọkànbalẹ̀ òun náà ni ká ṣiṣẹ́ rẹ kígbàgbọ́ wa dúró déédéé ká sì ṣiṣẹ́ rẹ ọlọ́wà ni walladhina yas'awna bi ọlọ mu'ajizin ọlọ́ni ẹ̀ráwọ̀ ẹni tó ṣe rí pé. yẹ̀sẹ̀ áhùn wọ́n á máa ṣe wàhálà wọ́n á máa gbìyànjú fi sọ́dì ánsẹ̀ bí lílà láti dí àwọn èèyàn lọ́wọ́ níbi tọ́lọ́wọ́n bá abẹ́rẹ́ mu'ajizin ayé fi sọ́dì ánsẹ̀ bí lílà wàtẹ̀bá ìrúsọ́l wàtẹ̀sídìkì bí àyàtì àwọn ẹbí kẹsẹ̀ ló tún mu'ajizin bẹ́ẹ̀ wọ́n láti lè dí àwọn èèyàn lọ́wọ́ wọ́n máa gbogbo ọ̀nà tí wọ́n bá mọ̀ ní wọ́n sàn lórí káwọn ẹ̀mọ́ fi lè gbọ́rọ̀ lọ́wọ́ bọ́ bá lágbára yóò di àwọn èèyàn lọ́wọ́ ìwé ẹ̀mọ́ ìwé bá wàhálà ẹ̀kọ́ jáde ẹlòmí ò lo ète gbogbo ntẹ́ni tí ń sọ̀rọ̀ lọ́wọ́ bá ò ṣe yóò sì gbé edé tí gbọ́ gbogbo àwọn tó yẹ kó yẹ kó owó ò ní bẹ́ gbọ́ yóò sì tún gbé edé tí gbọ́ àwọn tó yẹ kó gbọ́ pẹ̀tọ́ ẹ má da lóhùn jáde alágídí ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀kan ni kẹ̀nìkan ni gbogbo eléyìí náà ti sọ fún anabi náà sallallahu alaihi wasallam wọ́n ti tà anabi náà bẹ́ẹ̀ ó ti ìpìlẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ti yí wa nú alukur'an sẹ́ẹ̀rí tẹ́sù wa ti fẹ́ ṣiṣẹ́ tí ọ̀bẹ jẹ́ káwọn tó rọ́nà lọ yóò wá lọ ẹ̀mí tó bá ti rí inú ẹ̀mí yẹn wọ̀ ẹni yẹn ó ti rí àáfà oníwàásí gẹ́gẹ́ bí èmi ni mo àbí ti wáàsí wáàsí ọ̀rọ̀ tèmi ni wáàsí rẹ̀ àìmọye àfi ẹ ẹni òótọ́ ẹ pààfó wáàsí ó sì mà pààfó ọ̀rọ̀ náà ṣíṣe tabalẹ̀ ní taboko àmì ìtawà náà ń sọ yìí tó jẹ́ kó ti jẹ́ tiwa mẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ náà ni bí sì ti máa wá náà nìyẹn àwọn sọ náà ni èyí tó bá bá mi wí tó bá bá wọn náà wí kájọ tòkólẹ̀ ká tún ṣe ń bi tọ́ba wá kù sí kọ́lọ́hún ó lòun sábà bí dáadáa fún wa ní kójá láti jẹ́ náà pàtàkì nù. ọlọ́run ọba àlejò ọlá ń sọ eléyìí fún wa bẹ́ẹ̀ ká lè mọ̀ yí pé bí ti máa ṣẹlẹ̀ nìyẹn àwọn èèyàn máa wá ṣe wàhálà wọ́n máa gbìyànjú tó bá ti yí àfáà gẹ́gẹ́ bíi pé ní ọ̀tá àwọn ni tó mọ̀ wá gbìyànjú gbogbo tó bá ní lágbára láti lè mọ̀fẹ́ jẹ́ káwọn èèyàn gbọ́ ọ̀rọ̀ ọlọ́run yẹn

wọ́n se dí àwọn èèyàn lọ́wọ́ níbi ìgbọ́tọ̀ ọlọ́ni ìhùlẹ̀ ìkàbẹ̀lẹ̀ àdàbí mọ̀húndọ́rù wọn ọlọ́ni àwọn wọ̀nyẹn ilé ìyà ni wọ́n ó dé sí níjọ́ ògbéni àdìsíyámẹ̀ mọ̀húndọ́rù ayé àbírùn inú ìyà ọlọ́wọ̀n ó ní ànẹ́bì sọ fún wọn yí pé iná rọ̀ bí yẹ̀mùsútú rísíkọ̀ ní mọ̀ ìyá ṣáà gbogbo owó tọ́mọ̀ wá ń rò wí pé tètè ọ̀wá ta báyìí tí wọn ò lówó láyé a àwọn àka tó ṣe wípé àwọn ò fowó tí wọn ò fi ṣe tọ́lọ́hún ṣùgbọ́n àwọn tí wọ́n fi ṣe tọ́lọ́hún àti bọ́lọ́hún ti sọ ládá tó wà fún wọn ọlọ́ni mọ́ àbánújẹ́ yìí ìyá nẹ́bí tún sọ fún wọn náà yìí pé ìnàrọ̀ bíi yẹ̀mùtútù rísíkọ̀ nínú ìyàṣá èmi ọlọ́run ọba èmi ni mo máa ń dá àsìkí ilẹ̀ bẹ́ni tó bá wù mí mí ní ìbàdí òun lòun máa ń dá àsìkí ilẹ̀ tó bá wù nínú ẹrú òun wàyà kí dírúlà òun á sì tún kí fẹ́ lòmíì àbọ̀tẹ̀sìr ìtumọ̀ méjì ló nínú ọ̀rọ̀ yẹn kí ni alákọ̀ọ́kọ́ ni wípé átíkù wípé ẹlòmíì ọ máa lo ìgbésí ayé yẹn papọ̀ tọ́ba wá ń gbà mí yọ tẹ́lẹ̀ fún tọ́ba sì tún wáyé kò dá ń gbà mí ọ̀yẹ́ kídíró là. àwọn ọ̀sẹ̀ sí kú sàlàyé pé ẹlòmíì ń bẹ ọ̀yẹ́ bí sútò lè mẹ́rin àṣà bọ́lọ́wọ́ ti tẹ́lẹ̀ fún ló ti máa lò ó lọ nìyẹn ìpè kanu. ìpè mi sì ní òun ọ̀bẹ ni pé tí ó fi lo ayé rẹ̀ náà díẹ̀díẹ̀ náà ni ọ máa rí o dédé tí ó fi gbọ́ bùkátà níwọ̀n níwọ̀n àmọ́ pé kọ́ wá ní tùlù kọ́ sẹ́kù kò ní sẹ́kù fẹ́ lómi o. ara ń tọ́ yẹ ká ní nínú gbàgbọ́ náà nìyẹn olówó àmọ̀ tó kọ fún wọ tọ́wọ́ wá sáré káàkiri bọ́ọ̀ wọ̀wọ̀ kú wọ̀ bọ́ọ̀ wẹ gbẹ́kẹ́gbẹ́ bọ́ọ̀ ṣe gbogbo ẹ̀ bọ́ọ̀ lọ gbogbo ẹ̀ tó bá ti wà á nu pé wàyà kídìrú láàrọ̀ náà ló fi lu ayé rẹ̀ o ò lè rí o tọ́ba tó kó bá rẹ̀ lókù tọ́ba tó fa kàrí ara rẹ̀ tó tún bàtà àwọn ọmọ jẹ́ ló tó kù èyí tó ṣe pàtàkì ni wípé gbogbo èyí tọ́lọ̀ bá wá pìyàn mọ́ ń bẹ́ẹ̀ èyí tọ́lọ̀ bá lè fi ọlá ń retí òun ni kó ṣe wípé aṣètò wọn ọlọ́wọ́ ọba bó ti tó àti bó ti yẹ ọlọ́wọ́ bá lè fi ọlá wá jẹ́ ká mọ̀ wípé ní òwò tóun wá ṣe é fún náà mọ́ wàá lọ ha mọ́wọ́ torí pé òun lòun fún ọ òun lòun ò sì fáwọn kan ọlọ́wọ́ ni wàá máa ń fákìtún mi ṣe é fàwọn ìwúlíbù ọlọ́ni ẹ̀ wá ní náà kankan nínú tá a ṣe láti kí fún yín àyàfi kó ṣe pé kíni kó ṣe pé òun ọlọ́run ọba yìí náà ni yòókù lífù òun ló wọ́n dá àdá padà fún yín eléyìí inú àáyà tọ́lọ́ ọba àlejò ọlá tó fi tó fi jẹ́ pé ó fi fi wá lọ́kàn balẹ̀ ó fi fi ẹni tó bá lọ́rọ̀ ó fi fi lọ́kàn balẹ̀ lọ́pọ̀lọpọ̀ ni ẹ pé máa ná tọ́lọ̀ ń fún ọ kò ní ta ọ̀pọ̀lọpọ̀ ẹnu ẹ̀rọ inú àárọ̀ yìí pé níná tóun bá ná dúkìá òun tóun ná nu ọ̀rọ̀ tọ́lọ̀ ń fún un pé yóò tán ní kíákíá nǹkan àá ṣe bí àdìsá níbi àmàkà fúnra ń gbogbo gbà àníbi ní mi ìyàwó mi yú sí ìbáàd ní ìwáyà kan yẹn ìwáyà kan ní ìyàwó mi yú sí ìbáàd fi ìlà màlàkà ní yẹn sílánì wọn ní kò sínú ọjọ́ méjì kan àyàfi káwọn méjì kan mọ fàyàkùl ìkànnì wọn máa sọ pé mufika kọlápà gbogbo ẹni tó yẹ pé níta bá fún yálà nínú ọgbọ́n nínú òye nínú owó nínú mà tí bá ti ń na ọlọ́wọ́ dákun bá bá fún ní àlọ́po ìlọ́po ìlọ́po àrọ̀ padà àbí àmàláyíkà ẹ <laughs> eh, kínókù gbígbà ni àwọn ẹni táwọn mọ́ ọlọ́wọ́ bá fún ní ìlọ́po ìlọ́po ìlọ́po tẹ́lifíṣẹ́ rere ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́wọ́ bá di pẹ̀lú àná ìtumọ̀ rẹ̀ nìyẹn tó o bá ti ná nítorí kó bẹ́ẹ̀ lòmíì òun náà ní wípé tó ní kọ̀ náà tó o bá ti ná yọ̀mọ̀ parẹ́ ni torí pé màláìkà kejì ọ̀yàkúrò láàkàr màláìkà kejì náà tó náà Allahumma aati mumsi katalafa gbogbo ẹni tó bá ti ní tí ń kó pamẹ́ tí ẹ na ọlọ́run tó níhùn náà jí ọmọ parẹ́ mọ́ lọ́wọ́ ahun ló kó bẹ́ẹ̀ lòmíì ìyẹn máa ń ná ní sẹ́yìn bá nínà ní ibi tó bá ti ń ná pọ̀jù nínú tá à ń sọ kìí náà kú náà o iná sójú ọ̀nà tọ́lọ́wọ́ bá ní o iná síbi tí ó ti ti ọ́ láǹfààní táyé àdìbàdì kìyàmà ní o ọlọ́ni gbogbo tó ń kálukú bá ná ní ti dáadáa òun ọlọ́wọ́ bá lòun ó fún un ní àárọ̀ ẹ̀ wà ó wá kọ́ ìrùn rọ́ọ̀sìkìn orúkọ lọ́wọ́ bá yìí náà lọ́ba tó lóore jù nínú ẹni tí máa sáàsì kí fún ni nínú ẹni tí máa ràn ní lọ́wọ́ ọlọ́wọ́ bá yìí náà lálẹ́ wá sí kí lọ òun ló lóore jù ẹ wọ́n náà bá a lè gbọ́dọ̀ sọ khairu rọ̀zìkì gẹ́gẹ́ bá a ti rẹ̀ pé ismu tẹ̀síìlì ni khairu yẹn o òun yẹn wá ní ayá ń yóò ti wá náà nìyẹn ni nínú àwọn kẹlẹ́mà ní tẹ̀síìlì bóun ṣe wá náà nìyẹn òun ló lóore jù lẹ́yìn tí ṣe kíni o tí sàásì tuntun ni náà bá wà lọ wò túmọ̀ yẹn wípé ń bọ̀ wá sì lọ tó yàtọ̀ ọlọ́run tó ò ní kàgbákò e ìtẹ́nikọ́ lọ fún ìtẹ́nikọ́ lọ tọ́rí káàdì ẹ̀ gbé nǹkan mi ní lónìí kàgbá kò ń gbọ́ bá gbé àgbàdo mẹ́ta mi ọdún mẹ́ta tó lù láyé náà nù ó ti kú gbà wọn náà kalẹ̀ ó tún wọn wá sáré káàkiri kódà kó ṣe pé ní tọ́dún mẹ́ta gan ó sì lò torí pọ̀ tó kù ṣùgbọ́n ti sọ àbí ìdí wọn ìsọmọ wípé tọ àti ṣé wọn báyìí owó ti dé àmọ́ nǹkan kan náà ló kù nǹkan kan náà ló kù ọmọ wa ọmọ múndíá òun lọ́wọ́ máa fi fi ètùtù rẹ̀ lóṣooṣù ẹ̀gẹ́ rẹ̀ láwọn fi rìn níwò nìyẹn tẹ́rù wá wá bẹ̀ Ah, ẹ ṣẹbi tí bàbá ṣe máa bẹ́yàn ní lówó mọ́nà ni ah, owó ò ṣe mọ́ o ah, kì í ṣe báwọn ah, ó gbọ́dọ̀ sọ pé ò ṣe mọ́ <laughs> ọbẹ̀ ya wèrè nù ọbẹ̀ ya wèrè ọjà wèrè tó jájá tààrà <laughs> àgbákò tuntun dé àbí ètò àgbákò tuntun dé ètò kọ́ ọ̀rùn bọ́ jọ̀gọ̀dí eléyìí tó wá ṣe mọ́ tọ́lọ́ ń ṣe mọ́ pẹ̀lú ìrọ̀rùn kí ló bí kò bí nǹkan kan sáà tí mo fi náà fi ṣe tọ́lọ́ yóò tún máa pọ̀ sí ni lọ́bi sọ pé wà wà khairu rọ̀zìkì òun náà bá lòun lórí ilé níta máa wá sí kí lọ́dọ̀ rẹ̀ àbí ẹgbẹ́ kan ló sì lọ jọ́sìn ní àwọn máa lówó àwọn náà wọ́n máa kọ̀ǹtró ẹ̀ àwọn náà wọ́n máa halẹ̀ mọ́ ìjọba ní kò fi ṣe lóbi ṣùgbọ́n tọ́lọ̀ bá fún ọ ó rí pé ìfẹ́ inú ọlọ́run yẹn náà lẹ́yẹkọ́ máa fi ṣe tó sì tó máa kọ̀ sí torí ìdí eléyìí gbogbo wa náà ẹja béèrè àsìkí lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run bí ta dé àwa náà béèrè àsìkí lọ́dọ̀ rẹ ọlọ́run wọ́n sàwá ṣe àsìkí rọrùn fáwa náà àsìkí ìjẹ ìmú ìná ìlò ìrọ̀rùn léyìí tó gbáyè tí a lè máa وعلى آله وصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته